èmi jẹ́ bí aṣojú ìkan nínú àwọn ìgbìmọ̀ ọ̀jọ̀gbọ́n Yorùbá Nation tá à ń pè ní Yorùbá Strategy Alliance ọdún kejì wa rèé a kì í pariwo síta púpọ̀ ṣùgbọ́n àwọn nǹkan táwa máa ń ṣe lábẹ́lé òun ló ń jẹ́ òun àwa ni a kọ́kọ́ gbé àwọn ọmọ ẹlẹ́wọ̀n àwọn pàyànpàyàn àwa la gbé wọn lọ sí International Criminal Court àwa gúrùpù wa yìí náà ni and then constitution wa ìyẹn gangan ni ó ṣe pàtàkì draft constitution wa èyí tí a ti kọ a ti lò about six months láti ṣe oṣù láti àwọn èèyàn wa àwọn èèyàn wa sì ti fún wa ní feedback mo fẹ́ sọ fún yín nísìnyí pé feedback gbogbo táwọn èèyàn wa fún wa gbogbo ẹ̀ pátá la take into consideration àti wá ṣe a new one tó jẹ́ wípé ó máa encourage kí Yorùbá máa fẹ́ra wọn àwọn tí ò bá ń ṣe Yorùbá tí wọn ò bá ń ṣe Yorùbá deep real Yorùbá wọn ò lè rálẹ̀ ní eh, ní eh, freehold nílẹ̀ wa wọn ò sì lè jẹ́ wọn ò lè jẹ́ gọ́fúnà wọn ò lè jẹ́ any position kì í ṣe pé a fẹ́ pọ́nìṣìyàn torí à ń fi òkòkò pẹyẹ méjì ní àwọn èèyàn méjì náà wà tó jẹ́ pé ojú wọn wà ní orílẹ̀-èdè Yorùbá àwọn Fúlàní àwọn yẹn ń ṣe jàgídíjàgan àwọn kan tún wà wọn kì í ṣe Fúlàní àwọn náà wọ́n lọ ọ̀nà mìíràn láti gba ilẹ̀ wa wọ́n sọ wípé ìlú Èkó kò ń ṣe ilẹ̀ onílẹ̀ gbogbo wọn yẹn sẹ́ni gbogbo ẹ̀ láti fi àwọn nǹkan báyìí sínú ètò yẹn kò dẹ̀ sí pé ó ná wa lówó àá máa ní prime minister àá máa ní president ṣùgbọ́n gbogbo balance of power tọ́jú ẹ̀ nígbà tó bá máa jáde ẹ máa retí ẹ̀ a sì máa convert gbogbo ẹ̀ sí Yorùbá èmi nìkan kọ́ o èmi kàn jẹ́ kan ní àwọn tó wà ní London ni o a pọ̀ káàkiri àgbáyé gbogbo wọn pátá pọ̀lọpọ̀lọ ní ìmọ̀ òye adájọ́ ẹnjìníà lọ́ọ̀yà scientist dàpọ̀ ń bẹ̀ tí ò bá ṣe pé ìgbà ìgbàgbára yìí àbá má mọ́ra wa gbogbo àwọn jókòó sí yàrá wa à ń pariwo láti tọ́ ẹ̀ ṣùgbọ́n ìjàngbara yìí olóńgbò wa pọ̀ papọ̀.